نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba tí ó kẹ gbogbo wa láyé ẹni tó ṣètò ọlọ́run ọlọ́run yóò kẹ ẹni tí ó ṣètò ọlọ́run ọlọ́run yóò kẹ kí ààrẹ ó lè pọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama arohim ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò níjọ́ gbẹ̀ndẹ̀ kọ́lọ́run kó lánàá a ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn dẹ̀lílùn àkìlì àwọn ẹ̀rí èyí tó ṣe déédéé pẹ̀lú gbogbo ẹni tó bá pé lọ́pọlọ láti lè fi rinlẹ̀ wípé Ọlọ́hun ọba nìkan ni ọba tíjọsìn tọ́ sí òun nìkan ni ọba tó lágbára ó nìkan ni ọba tí ó yẹ kí gbogbo wa ká máa jọ́sìn fún ọlọ́run ọba ní kí anabi muhammad sallallahu alayhi wa sallam kó bi àwọn kèfèrí kó bi wọ́n léèrè wípé ta lẹni tó dá sánmà àtilẹ̀ ọlọ́run ọba níbi wọn ò bá tiẹ̀ wí lílá òun ọlọ́run ọba ló ń dá sánmà àti gbogbo tí ń bẹ níbẹ̀ ọlọ́run ló dálẹ̀ àti gbogbo ẹni tí ń bẹ níbẹ̀ ọlọ́run ọba wa fi ń dá wa lójú wípé ọba oníkẹ́ lòun ìkẹ́ òun àánú ọlọ́run ó gbààyè jùbínú rẹ lọ bákan náà ọlọ́run yìí ni ó sì kó gbogbo wa tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama léyìí tí ò sí èméjì ń bẹ ọlọ́run ọba tún wá ń sọ fún wa nípa agbára rẹ̀. àti nípa àwọn nǹkan tó dáni tẹ́nìkan kò bá pín nú ẹ̀ ọlọ́run ọba ní walahuma sakana fil layli wan nahar. walahuma sakana fil layli wan nahar wa huwa as-sami'ul alim. làhú wàlàhú tọ́lọ́run ọba nìkan ní í ṣe ma sakana fil layli wan nahar gbogbo nǹkan tí ń forí mù lóru àti lọ́sàn nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátápátá àwọn àfúnímọ̀ tafsir sakana ó ń bẹ nínú onímọ̀ tafsir tí wọ́n sọ pé ìpìlẹ̀ rẹ̀ látara sukun kí nǹkan ó dákẹ́ rọ́rọ́ pé gbogbo nǹkan tí ń dákẹ́ rọ́rọ́ pátá lọ́sàn ni lóru ni ọlọ́run ló ní ó sì ń bẹ inú àwọn afúnímọ̀ tafsir tí wọ́n ní sàkánà ti bẹ̀yẹ ó ń túmọ̀ sí wípé gbígbé albeit ilé almaskan ibi tá à ń gbé látara sàkánà èyí ni nǹkan tó súnmọ́ jùlọ nítumọ̀ lọ́dọ̀ àwọn afúnímọ̀ tafsir wọ́n ní wàlà uma sakana fi layli wan nahar èyí tó súnmọ́ jùlọ nínú àlàyé àwọn àfúnnímọ̀ tafsir ó náà ni pé ọlọ́run ló ní gbogbo ẹ̀dá tí wọ́n máa ń lo òru tí wọ́n máa ń lo ọ̀sán ó ń bẹ nínú àwọn ẹ̀dá èyí tó ṣe wípé òru lọ́sàn tí wọ́n ó sì ń bẹ nínú àwọn ẹ̀dá gẹ́gẹ́ bí àwọn èèyàn á fi ọ̀sán ṣiṣẹ́ tó bá dòru á sinmi á sùn ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀dá pátápátá. gbogbo ẹ̀dá tí ń fi òru sẹ̀mí àti ẹ̀dá tí ń fi ọ̀sán sẹ̀mí gbogbo wọn pátápátá làhú tọ́lọ́wọ́n bá ní gbogbo ẹ̀ ọlọ́run ló ní kápá lórí gbogbo wọn. ọlọ́run ọba ló lè sọ pé ní tí ó ṣẹlẹ̀ lérí wọn ní tí ó ṣẹni tí ó bi léèrè eléyìí ń túmọ̀ agbára ọlọ́run pé gbogbo ẹni tá a bá ń pè lálágbára pátá àbí agbára ọlọ́run ọba náà ni agbára wọn wà wàláhù wà ọba tó ń ọba yìí ọba tó gbọ́ gbogbo nǹkan pátápátá ni alalim ọba tó nímọ̀ nípa ntẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ sami'un bi aqwalihim ọba tó gbọ́ ń tà ń sọ ni alimun bi af'alihim ọba tó nímọ̀ nípa ń tà ń ṣe níṣẹ́ ó ń lọ́lọ́ náà. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين a rí wípé lánàá ọlọ́run ọba ń sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam pé kànábì ó bi àwọn kèfèrí léèrè wípé ta lẹni tó ní sánmà ta lẹni tó ní ilẹ̀ nítorí pé ìhà tí àwọn kèfèrí tí wọ́n kọ sófin tọlọ́hún ìyà tí àwọn kèfèrí tí wọ́n kọ sí títẹ̀lé tọlọ́hún subhanahu wa ta'ala ló fà á tọlọ́hún ọba fi ní kánábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀nìrẹ̀ ànábì sọ fún wọn tí wọn ò bá mọ̀ ipò ọlọ́wọ́n ọba nìkan lọ́ba alágbára ọlọ́wọ́n ọba wa ń ròyìn ara rẹ̀ lọ́nà tí gbogbo èèyàn gbọ́dọ̀ fi gbà fọ́lọ́ ọlọ́wọ́n ọba wa ń ròyìn ara rẹ̀ lọ́nà tẹ́nìkan kan ò bá pín nínú ròyìn náà nínú àwọn ròyìn tó kọ́kọ́ fi ròyìn ara rẹ̀ ó náà ní wípé gbogbo nǹkan ti ń bẹ lẹ́dà lérílẹ̀ àti ní sánmà tí ń forú sẹ̀mí àbí tí ń fọ̀sán sẹ̀mí tí ń fòru sinmi àbí tí ń fòru sẹ̀mí tí ń fọ̀sán sinmi ọlọ́run ní gbogbo ẹ̀ ọ̀nà tó rí ó pín sínú èèyàn àtàlejànú àtàwọn ẹranko míì làhú ọlọ́run nìkan ló ní wọ́n ọlọ́run ló ní kápá lérí wọn ọlọ́run ló làṣẹ lérí wọn wọ́n wá sẹ́mi ọ̀làlẹ́ ọba yìí ọba tó gbọ́ gbogbo nǹkan ni alalim ọba tó ní mímọ̀ ní lérí gbogbo nǹkan pátápátá. قل أغير الله يتخذ وليا قل أغير الله أتخذ وليا ọlọ́run ní rẹ̀ ànábì kúl tó sọ fún wọn eléyìí ń jẹ́ ká mọ̀ wípé alukur'an ọ̀rọ̀ tọ́lọ́ ní gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún wa ṣáájú pé ọlọ́run ọba ó sọ pé kánábì sọ báyìí kúl ìrẹ́ ànábì tó sọ fún wọn sọ fáwọn kèfèrí àgẹ́rọ̀ lọ́ọ̀yà tákìdù wàlíyà sẹ́lómi tún wá ń bẹ lẹ́yìn ọlọ́run tẹ̀mí ànábì tún wá lè mú ní alárànṣe bí sẹ́lómi tún bẹ lẹ́yìn ọlọ́run ọba tá a tún lè mú lẹ́ni tá a máa jọ́sìn fún sẹ́lómi tún bẹ lẹ́yìn ọlọ́run tí gbogbo òròyìn tá a kà kalẹ̀ yìí tó ń bẹ lára rẹ̀ yín kèfèrí. sẹ́lómi tún wá ń bẹ lẹ́yìn ọlọ́run tá a tún lè mú láàyò sẹ́lómi tún bẹ lẹ́yìn ọlọ́run wàlíyàn nasiran wa ma'budan. Ma sẹ́lómi tún bẹ lẹ́yìn ọlọ́run lẹ́ni tó tó lálàránṣẹ́ fún ni sẹ́lómi tún bẹ lẹ́yìn ọlọ́run lẹ́ni tó yẹ ká máa sìn torí pọ́lọ́wọ́n ọba yìí fatiri samawati wal ard ọlọ́wọ́n ọba fatiri ayé kọ́ọ́líkì ọlọ́wọ́n ọba yìí lọ́ba tó dá sánmà méjèèje wal ard àtìlẹ̀ méjèèje ọlọ́run nìkan ló dáadáa wàhùwà yóò tẹ̀ ẹ́ mọ̀ wàlá yóò tẹ̀ àm ọlọ́run tá a ròyìn rẹ̀ yìí òun lọ́ba tí pèsè fún ni òun lọ́ba tí bọ́ ni wàláyò tààmù ẹnìkan ò sì lè bọ́ lọ́hùn òun ní í ṣèjẹ́ mú fún wa ó dá oúnjẹ kì í jẹun ọba tó dá omi ni kì í mumi ìṣẹ̀mí ọlọ́run kò dúró lórí oúnjẹ. wọ́n mú ẹ̀rọ pé irun àwọn èèyàn ìsẹ̀mí wa ó dúró lórí ká jẹun ó dúró lórí ká mumi ìsẹ̀mí ọlọ́run ọba ò dúró lérí ẹ̀ ọlọ́run dá oúnjẹ káwa lè máa jẹun ọlọ́run dá omi ká lè máa mumi ọlọ́run ọba yìí ó sọ láàyè mí nínú Qur'an ọlọ́run ọba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqi wa ma uridu an yut'imun. inna Allahu wa razzaqu dhul quwwatil bá ní òun lọ́ba tí ma uridu minhum min riskin kankan lọ́dọ̀ a rí pé tí èèyàn bá jẹ́ olórí tó bá wà nípò tó bá láwọn ènìyàn kan táwọn ènìyàn ń bá kò sí se èèyàn ṣe tóbi tó nípò èèyàn ó bùkátà àwọn tó ń bẹ lábẹ́ èèyàn àmọ́ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ò bùkátà nkankan lọ́dọ̀ àwọn ẹ̀dá ọba yìí lọ́ba tó dá wa òun ló ń bọ̀ wa àlè bọ́ dídá tó dá wa kì í ṣe dídá ká lè máa bọ bẹ́ẹ̀ sì ni kì í ṣe dídá ká lè pèsè قل إني أمرت أن أكون أول من أسلم ọlọ́run rẹ̀ ànábì tún sọ fún wọn ìní umirtu èmi wọ́n ti pa mí láṣẹ látọ̀dọ̀ tọlọ́hun an akuna awalaman aslam pé kí n jẹ́ àríkọ́ṣe nínú àwọn ìjọ mi lẹ́ni tí ó jẹ́ ní àkọ́kọ́ tí ó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́hun nítorí pé wa muhammad sallallahu alayhi wa sallam àríkọ́ṣe ló jẹ́ awwalaman aslam tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n nìkan anabi làríkọ́ṣe ọlọ́wọ́n bá nírẹ̀ anabi sọ fún wọn bá a ṣe pa mí láṣẹ nìyí inni umirtu apami akuna awwalaman aslam kí n jẹ́ ni àkọ́kọ́ lẹ́ni tí ó jẹ́ àríkọ́ṣe táwọn èèyàn máa wò láríkọ́ṣe níbi kájuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n àṣẹ yìí ọlọ́run pa ànábì òun ló fi jẹ́ pé ní gbogbo ààyè ànábì lẹ́ni àríkọ́ṣe nípa ti ìmánì wájú láàmú bá ànábì sallallahu alayhi wa sallam nípa ìpayà ọlọ́run wájú láàmú bá ànábì nípa gbogbo nǹkan pátá wájú láàmú bá ànábì sallallahu alayhi wa sallam torí pé inni umirtu an akuna awwala man aslam àṣẹ tí wọ́n pa mí ni kí n máa jẹ́ ni àkọ́kọ́ níbi jújú wọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún kì í máa jẹ́ ni àkọ́kọ́ níbi gbígbàfà fọ́lọ́hún kì í máa jẹ́ ni àkọ́kọ́ níbi fífọkànsìn ọlọ́hún ìdí nìyí tó fi jẹ́ pé níjọ́ kan àwọn kan lọ sílé ànábì wa Muhammad wọ́n bá àwọn ìyàwó ànábì ńlé wọ́n wá ń béèrè nípa ìjọsìn ànábì sallallahu alaihi wasallam pé bó lànábì ṣe máa ń sin lọ́hùn sí. Si àwọn ìyàwó ànábì ṣàlàyé fún wọn gbà tó wá ṣàlàyé fún wọn tán ikọ̀ èèyàn mẹ́ta ni ọ̀kan nu wọn ní pétọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ láti ní lọ òun ò ní fòrò sùn mọ́ òun ò máa fi gbòòrò yẹn náfìlà ni ìkejì ní gbogbo ọ̀sán òun òun fi máa gbàwẹ̀ ìkẹta ní òun ò tiẹ̀ ní súnmọ́bìnrin mọ́ bọ́n ṣe sọ̀rọ̀ yìí ànábì wá jáde sí wọn sallallahu alayhi wa sallam anabi ni inni akhshakum lillah wa atqawla anabi ni èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba tí o gbóyin lọ kò sí ní tẹ́ẹ̀ fẹ́ẹ́ ṣe ẹ̀ lè bẹ̀rù ọlọ́run tó mi ìmánì yìí ò lè tó ta anabi sallallahu alayhi wa sallam anabi ní sẹ́ eré mi tẹ́ ń wò yìí èmi a máa gbààwẹ̀ màá sì máa jẹun kì í ṣe gbogbo ìgbà mo fi ń gbààwẹ̀ kì í sì ṣe gbogbo òru mo fi yẹn náfìlà máa yẹn náfìlà lóru màá tún sùn mo sì níyàwó mo sì ń súnmọ́ àwọn ìyàwó mi fáwọn rọ́gìbà àsùnnẹ́tì falẹ̀ ìsàmìnì anábìlẹ̀ tó bá sọ pé èyí tèmi ń ṣeun kò tẹ́ òun lọ́rùn anábì ní kì í sọmọlẹ́yìn mi sallallahu alaihi wasallam so yẹn túmọ̀ sí wípé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ fi wójú rẹ ọlọ́run pátá anábì láti síwájú. Si òun láàmú wò torí pé òun lọ́lọ́wọ́n bá fi ṣe àpẹẹrẹ lérí gbogbo ohun téèyàn fẹ́ ṣe béèyàn fẹ́ kírun ànábì lè yóò fi ṣàpẹẹrẹ ànábì ní sọ́lù kàmáàrọ̀ ẹ̀yìntùmọ̀ ní ọ̀sọ́lẹ̀ ànábì ní ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun ànábì ní khudhu anni manasikakum ànábì ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ hajj ẹ wo bí mo ń ṣe bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ́ ṣe gbogbo so ìdí nìyí tó fi jẹ́ pé nínú àyà yìí ọlọ́ọ̀ni rẹ̀ ànábì kúl sọ fún wọn ìní òmèrìtù àṣẹ tí wọ́n pa mí látọ̀dọ̀ tọlọ́run náà. ó náà ní kí n jẹ́ àkọ́kọ́ mọ̀nà áṣílámà ẹni tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìr wọ́n jẹ́ kó yé wa wípé nínú àlèwú mọ̀ tànábì ni nítorí pé àkọ́kọ́ ẹni tó kọ́ juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún anabi ibrahim kumuli muslimin anabi ibrahim nínú ẹni tó kọ́ juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún tọ́lọ́wọ́n bá gbé oyè yìí tó gbé fún òun lànàbí ibrahim aleyhi salatu wa salam ṣùgbọ́n èyí tọ́lọ́wọ́n bá ń sọ fún anabi ń bíi ní fi ummatihi wa qawmihi nínú àwọn ìjọ rẹ̀ ẹni tí ó jẹ́ ní àkọ́kọ́ níbi ìjuwọ́jusẹ̀ ẹlẹ́ fọ́lọ́hún ẹni tó jẹ́ àríkọ́ṣe níbi ìgbàfà fọ́lọ́hún ìwà ànábì ni kò jẹ́ ní àkọ́kọ́. wàlá takunanna minal mushrikin àwọn ànábì ọlọ́hún ọlọ́hún ọba pọ́n wọn lé ọlọ́hún ọba kà wọ́n kún àmọ́ ọlọ́run ò fi ọ̀rọ̀ ẹbọ kò fi bá wọn ṣeré bí wọ́n ṣe tóbi nípò níwájú ọlọ́run bí wọ́n bá ṣẹbọ ọlọ́run bínú sí wọn ìgbà tọ́lọ́run ọba sọ pé rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ìwọ náà ni ẹni àkọ́kọ́ níbi ìjuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run tó bá wá jẹ́ bẹ́ẹ̀ wala takunanna minal ó dọwọ́ rẹ ò gbúdọ̀ ṣẹbọ wàlá takunanna minal mushrikin nùnú bẹ́ẹ̀ nùnú taokid ni ọlọ́run kan pamọ́ tá a bá sọ pé wọ́n náà lẹ́ni àkọ́kọ́ gbogbo àsìkò tó wàá lò láyé wàlá takunanna minal mushrikin má jẹ́ bọ́ wọnú ọ̀rọ̀ rẹ mọ́jọ́ kan nínú àwọn tí ó pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hùn ẹbọ ntótóbi ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run ọba ní inna Allah la yaghfiru an yushraka bi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba tó dá wa kò ní forí jìn ẹni tó bá ṣẹbọ tó kú lérí ẹbọ. ọlọ́run ọba ò ní forí jìn ẹni tó bá ṣẹbọ tí ò túbá tó wá kú lérí ẹbọ gbogbo bó wulẹ̀ kẹ́ni yẹn ó tó ọlọ́run ò ní foríjì àmọ́ wàyà gífèrò máa dùn nàdá gbogbo ẹ̀ṣẹ̀ tí ò bá tẹ́bọ bó bá wu ọlọ́run ọlọ́run lè foríjì onítọ̀ ló fi jẹ́ wípé ìpín ọmọnìyàn níjọ́ gbẹ̀dẹ̀ alikiyama ìpín kan ń bẹ tó ṣe wípé ó gbélé ayé ó ṣẹlọ́run àmọ́ kò ṣẹbọ wọ́n ní ó máa mutí ó mutí wọ́n ní ó máa ṣe zìnà ó ń ṣe zìnà àmọ́ gbà tá a wọnú iṣẹ́ rẹ̀ kò ṣẹbọ ńbẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà tó bá wù ọ lọ́hún ọlọ́run lè sọ pé lágbájá ọmọ lágbájá ó ṣe zìnà láyé ó mutí láyé ó lu jìbìtì láyé àmọ́ gbà tá a wọ gbogbo iṣẹ́ rẹ̀ kò ṣẹbọ ńbẹ̀ èmi ọlọ́run wá fẹ́ lu ọlá mi lérí ẹ lénìí tí ó sì sẹ́ni tí ó bí mílẹ̀ ọ̀yà mọ́ ọlọ́nà àlìjẹ́nà ọlọ́run ọba ó ṣe yí fẹ́ni tó bá wù ú níjọ náà tí ó sì sẹ́ni tí ó bí ọlọ́run léèrè bákan náà ó sì ń bẹ nínú èèyàn tí ó rí bẹ́ẹ̀ sọ tí ó ṣe kò sẹ́bọ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n ó wọ nẹ́nẹ́ ó lọ jìyà ọtí tó ó jìyà tó ṣe ó jìyà lù ó wàá wọ náà títí fa tó fi jìyà ìwà tó wù yẹn tíyà ń bá wa tán á wà mú ọ kúrò ń bẹ ó wà lè jẹ náà àmọ́ ẹni tó bá ṣe wípé gbogbo ìgbà ní fi ń sin lọ kò mutí kò ṣe sìná kò lu jìbìtì ṣùgbọ́n bọ ó ń bẹ nínú àlámọ̀rí ẹ̀ tó bá ti ń déwájú ọlọ́run ni máa lọ náà torí pé ẹbọ a máa ba gbogbo iṣẹ́ eré èèyàn jẹ́ ni iṣẹ́ tó tóbi jù ó náà ni nùbúwà ìjánabi ọlọ́run iṣẹ́ tó tóbi ni tọ́lọ́run bá bàbàrà ọlọ́run bá ń sọ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní rẹ̀ anábì láyìn aṣọ́rọ́kìtà láyìn aṣọ́rọ́kìtà láyà àbátọ́ nà àmàlò wàlátàkùnán wàlátàkùnán nàmínà lẹ́kọ̀ọ́sìrì.

ọlọ́ni làyà àbátọ́ ná amaluk ọlọ́ni gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wàlá tàkó nàmínà ó sì jọkan nínú ẹni tí ó ṣòfò níjọba ìdí alikiyama jẹmọ́nà tọ́lọ́n bá lè sọ léyìí fún anabi tá a wá lọ bá tọ́bọ̀ sọ pé ọba ò lè mọ́sẹ̀ bọ́ ẹ ti mọ̀ pé ibi tá a wáyé náà subhanallah ọlọ́run ọba ò fi ọ̀rọ̀ ẹbọ báyẹn ṣeré bẹ́ẹ̀ bá kù sáwọn ibì kọ̀ọ̀kan ọba tó ga lọ́lọ́ ọlọ́run lè fojú fò níjọ́ gbé dalẹ̀ kí á ṣùgbọ́n lè mọ iye ṣáàwò fẹ́ni tó bá wu ọlọ́run ní o èyí tá à ń sọ yìí kì í ṣe pé nígbà tó o ti ṣe bọ mọ mutí mọ ṣe sìnà tó o bá rò pọ́ lọ́wọ́ ó lo mọ iye ṣáàwò rẹ̀ fún ọjọ́ náà tí o bá lò tẹ́ pé ìpín kejì ni tiẹ̀ já sí pé kọ́kọ́ wọ nẹ́nẹ́ sòdí nìyẹn tá a gbọdọ̀ fọkàn balẹ̀ lérí ẹ̀ ṣùgbọ́n níjọ́ náà yọ ṣẹlẹ̀ àwọn kan bẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mutí tí wọ́n ṣe sìnà láyé ṣùgbọ́n wọn ò ṣẹbọ ọlọ́run ni mo fi sọ ọlá ọ̀yà máa lọ nu àlìjánnà kò sì sẹ́ni kankan tí ó bí ọlọ́run léèrè. ọlọ́run ọba lè forí jì ẹni tó bá wù tí ò bá ṣẹbọ nínú àlámọ̀rí ẹ̀ kí ni tán ń pè lẹ́bọ ẹbọ òun náà ni gbígbé ẹ̀tọ́ tọlọ́hun fún ẹ̀dá ìgbé ẹni tó ṣe pọ́lọ́wọ́n ọba ló lẹ́tọ̀ọ́ sí. Si ká gbé fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ìbáàdà ìjọsìn ọlọ́run ọba là ń jọsìn fún níjọ́ tọmọ ènìyàn bá ti ti ní nǹkan míì tí ń jọsìn fún lẹ́yìn ìtọ́ ọlọ́run onítọ̀hún ti ṣẹbọ torí pé tá à ń pè lẹ́bọ ní tí ó kọ́ wá sínú làákàyè ni pé bẹ́ẹ̀ tó gbẹ́bọ lórí ta mẹ́ta àmọ́ ẹlòmíì ò gbẹ́bọ lórí ta mẹ́ta ẹlẹ́bọ sì ni ó ń kírun ṣùgbọ́n tó bá fẹ́ jáde ńlé ó lóòsà kan àbọ̀sàn nǹkan tí ó kọ́ gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ tíyẹn bá ní ó má jáde kò ní jáde tíyẹn bá ní kó dúró yóò dúró tíyẹn bá ní ó wọlé yóò wọlé ọlọ́run kan náà nìyẹn fún ó sì lè máa kírun kó máa gbààwẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ ó ti sọ àlìjànú ó ti sọ dọlọmọ rẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ní innahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal ins fasaduhum rahaqa ọlọ́run ló ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n ń wá ìsọ́rí lọ́sọ́dọ̀ àwọn àlìjànú tí wọ́n ń wá ààbò lọ́sọ́dọ̀ àwọn àlìjànú nínú àwọn ènìyàn tí wọ́n ń wá ààbò ìsọ́ra lọ́sọ́dọ̀ àwọn àlìjànú ọlọ́run ní tí wọ́n wà lọ́dọ̀ wọn wàhálà wọn kò lè yanjú kò lè kúrò fasado muraham ìdààmú lórí ìdààmú ni ẹlòmíín wá gbára dọ́dọ̀ àlìjẹ̀nu àlìjẹ̀nu wà fún ní májẹ̀mú pé tó o bá ní fẹ́ kó o máa ṣe nǹkan báyìí fún ọwọ́ náà o máa ṣe nǹkan báyìí lóṣooṣù ọmọ tẹ̀jẹ́ fún lọ́sẹ̀ẹsẹ̀ wọn máa gba nǹkan báyìí lọ́wọ́ ẹ àbí kò tiẹ̀ gbé Qur'an kọ́ ọmọ yàgbẹ́ lórí yóò wá bá dámọ́jẹ̀mú kò sẹ́ di gba bí ò gbẹ́bọ lọ oríta mẹ́ta ẹbọ lèyí ti ń ṣe yẹn torí pé ó ti lẹ́lò mí lẹ́yìn ọlọ́run kò wá sì dì í táwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn ń wá gbára torí pé àwọn èèyàn fẹ́ nípò torí pé àwọn èèyàn fẹ́ láwíṣẹ àtipò àtagbára àtàwíṣẹ ìwòlà nífìlẹ̀ mẹ́ lóbi jẹ́ pé àwọn àfáà yé wa tó bá pé ilé ayé yìí tẹ́pẹ́ èyàn ó máa gbé bẹ́ẹ̀ lọ gbére ní ìbáda sọ́gbó nǹkan tá à ń lé ọ̀hún náà á padà filẹ̀ á padà kúrò ń bẹ̀ ló fi jẹ́ pé àgbùdọ̀ jẹ́ kẹ́bọ kó wọnú àlámọ̀rí wa ọlọ́run wa ń sọ fún anábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọlọ́run a ṣe pọ́n ànábì létò ọ̀dọ́wọ́ o gbúdọ̀ jọ kan nínú ẹni tí ó máa gbéjọsìn rẹ fẹ́ dà mí lẹ́yìn tọ́lọ́hún. ọlọ́run tún ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn inni akhaf èmi ń páyà èmi ń bẹ̀rù ọlọ́run mo máa ń tó mi ò ọlọ́run ọba ẹnìkan ò máa ń tọ́lọ́run lè ṣe ọba àṣeyọwú lọ́lọ́run tó bá di jọ́gbìn dé àlìkìyàmọ̀ tọ́lọ́wọ́n ọba tó bá bínú sí wa níjọ́ náà kí la fẹ́ ṣe ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún wọn inni akhaf èmi ń páyà mo sì ń bẹ̀rù ọlọ́run gbogbo ohun tó lè mú mi ṣẹ lọ́hùn gbogbo ohun tó lè mú mi yapa àṣẹ ọlọ́run tó dá mi mo bẹ̀rù ẹ̀ bánàbì sì tóun bó ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run ó ní inni akhaf ẹ̀rù ń bà mí èmi ń páyà mò ń ṣọ́ra iná aṣọ ètò ọ̀rọ̀ bíi pé kí n wá ṣe lọ́hùn ẹ̀rù ń bà mí iná aṣọ ètò ọ̀rọ̀ bíi pé kí n wá pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hùn ẹ̀rù ń bà mí iná aṣọ ètò ọ̀rọ̀ bíi ẹ̀rù ń bà mí kí n wá máa fojú lẹ̀ yapa àṣẹ ọlọ́hùn inni akhaf mò ń páyà. mo ń bẹ̀rù ọlọ́run ọba ẹni tí mo ń bẹ̀rù lọ́dọ̀ ọlọ́run ọba náà ni ọjọ́ tó lágbára nítorí pé gbogbo ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ kò lè mórí bọ́ níwájú ọlọ́jọ́ bá fẹ́ ẹ̀ lókù muhammad sallallahu wa sallam anabi lòun jẹ̀mọ́ ẹlòmíì ó mọ̀ ẹ̀yà pa àṣẹ ọlọ́run lójú méjèèjì yóò sì tún máa kà sí fáàrí bẹ́ẹ̀ bá sọ fún yóò ní ah, òun ò lè má mutí tó òun òun ò lè má ṣe sìnà tó òun kò ní páyà kò ní bẹ̀rù ó dídí ànábì ọlọ́run ó ní kúlí ìní àkọ́f. kúlí ìní àkọ́fù èmi ń páyà àdábàyẹ́wòmí nàdím. ìyá ọjọ́ yaomi naudhim ọjọ́ tó tóbi ọjọ́ tó lágbára ọjọ́ kan ò mọ bí ó ṣe rí jọ́ náà arábìnrin ni mò ń bẹ̀rù ọjọ́ náà iná aṣọ ètò ọ̀rọ̀ bíi lóye máa sọ́ra kí má bàa ṣẹ lọ tálábì bá lè sọ ẹwà rẹ lómi yóò lóun ti dìwò ọlọ́run ẹwà wá bi léèrè wípé ọ̀dà ti ń kírun Mákà làwọn ti ń kírun tó bá wá tó bá ń retí pé òun jẹun alẹ́ ẹ má gbóúnjẹ fún tó bá ní kí ló fún lóúnjẹ pé ah ṣe tí kìsà ṣe fi dúró jẹ ẹ jẹun ẹ tún fún ẹ tún mọ omi sẹ́mísẹ́mì kẹ́ ẹ mú náà ẹ má fún lóúnjẹ mọ́ tó bá ní àbásùnbà mọ́kà náà lẹ́ ti ẹ jẹun àárọ̀ mbẹ́ ẹ bá ti lọ kíṣà yìí náà kẹ́ ẹ jẹun alẹ́ mọ́kà àwọn èèyàn máa tara wọn jẹ ṣetán àlìjẹ̀nu fọpọlọ wọn ṣeré yóò ní ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fóun kó máa mutí ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fóun kó máa kírun mọ́ ipò tóun ti dé ó ti kọjá kóun ó kírun anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe wípé ọlọ́run lè yọ̀ǹda àrùn fún yẹn ànábì ló yẹ kọ́ lọ́wọ́ yọ̀ǹda rẹ̀ fún gbàtà nàbí fẹ́ fà ayé lẹ̀ sallallahu alayhi wa sallam ugma alayhi ìwárìrì jíjáde ẹ̀mí lára ó mú ànábì débi wípé ànábì dákú sallallahu alayhi wa sallam gbàtà nàbí tají ànábì ń bẹ lọ́wọ́ àwọn sàábé wípé ṣe ti kírun àwọn sàábé ní pé ah, ìwọ náà là dóde àti kírun anabi ni ẹ̀bà ń gbé omi anabi ń kọ́ bomi láti sàlùwàlá kò tí ì ṣe débi kan ó tún dákú ìgbà tó tún tají ìtọ́kọ́ béèrè ni wípé ṣe ẹ ti kírun ìwọ náà là ń dúró de anabi tún sá ó tún dákú tọ́ba ṣe wípé ọlọ́run lè yọ̀ǹda àrùn nìkan ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú kọ́ndíṣàn tó wà yẹn anabi tún mójútó run lẹ́nìkan ó sọ lẹ́ni wípé ọlọ́run ti yọ̀ǹda àrùn fáwọn ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fáwọn káwọn ó máa mutí ọlọ́run ti ṣe lẹ́tọ̀ fáwọn káwọn ó máa ṣe zina ọlọ́run nírẹ̀ ànábì kúlẹ̀ sọ fún wọn ẹni àkọ́. ọlọ́run nírẹ̀ ànábì sọ fún wọn wípé ẹ̀rù ìyà ọjọ́ ọ̀gbìndé alikiyama ń bà mí ẹ̀yà ọjọ́ ọ̀gbìndé alikiyama ó sì tó báyẹn lẹ́rù. nítorí pé ìyàtẹ́ nìkan ò jẹ́ rí ọlọ́run bá sọ láyé kanú alukur'an ọlọ́run ní inna batasha rabbika lashadid ìyàtọ̀ ọlọ́run ìyàtọ̀ lágbára ni ìyàtọ̀ sì pé la yu'adhibu adhabahu ahad ìyàtẹ́ nìkan ò fi rú ẹ̀jẹ̀ yẹn rí kéèyàn ó jìyà láyé ń bì wípé a ah, lágbádá wa jẹ ìyà ọlọ́run ní kò tí kó nǹkan kan nínú ìyàjọ́ gbẹdàlì kìyàmà ẹ sì mọ̀ pé àwọn èèyàn tán mọ̀ èèyàn fìyà jẹ náà ń bẹ láyé téèyàn bá bó sọ́wọ́ àwọn àwọn sọ́jà wọ́n mọ bí wọ́n ṣe fìyà jẹyàn tí wọ́n ló sì mọ̀ kó jìyà látara àdé elébo ti wulẹ̀ kó tó yẹ kò tí ì jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ìyàjọ́ gbẹdàlẹ̀ kìyàmà ọlọ́mọ ṣe wálẹ̀ ní ìyàjọ́ náà lànà bèbè ń sọ ọlọ́ọ̀ ní sọ fún wọn ní àká. ìní àkọ́kùn iná sọ ètò rọ̀bì àlàbẹ̀yọ́ èmi ń páyà ìyájọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ ni mò ń fi ń sọ̀ra kí n mọ́ bá a wá ṣẹ lọ kí n mọ́ dán orogún papọ̀ mọ́ lọ. nítorí pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́hún bá tó bá là á níbi ìyà ọjọ́ náà mọ̀ yóò sọ̀rọ̀ fún aníhóyà ọmọ ẹ̀dẹ̀ ẹni tọ́lọ́hún ọba tó bá yẹ tó jẹ́ ó mórí bọ́ níbi ìyà ọjọ́ tá a wí. Ah, ọlọ́mọ ti kẹ́ onítọ̀hún nígbà wọn wá parí ètò sẹ́ẹ̀rẹ́ báyìí wọ́n wá fìwé rẹ̀ lé ọlọ́pọ̀ máa lè jẹ́nà ní ọ ọlọ́run fà kọ́ dúró ṣí máa mo ti kẹ́ onítọ̀ lọ́lọ́run fi sọ láì mí inú alukur'an ọlọ́run fà máa ń zún sí àánì náà wà òdìkílà aljannata faqad faz ọlọ́run ní ẹni tí zuhuzia tó bá jàjàbọ́ níbi iná wà òdìkílà aljannata tọrọ rẹ̀ wá jásálì jẹ́nà faqad faz onítọ̀hún a ó ti ṣoríire nítorí pé ọ̀rọ̀ ọjọ́ ìgbèjà kìyàmọ̀ ìpele ìpele ni nígbà tọ́lọ́ ń bá dájọ́ ọmọ ẹná fọmọ ẹná tán pé ẹ̀yin ọmọ ẹná gbogbo yẹn máa lọ́nu ná yóò wá ku ọmọ àlìjẹ́nà nínú àwọn ọmọ àlìjẹ́nà tí ó kù yẹn kì í ṣe gbogbo wọn náà ni ó wà àlìjẹ́nà lẹ́ẹ̀kan náà ló fi jẹ́ pé àwọn ìpele ìpele yẹn ó tó bá yẹn lẹ́rù àwọn kèfèrí ò ní kọjá lórí afárá àsàràtì ọ̀rọ̀ tí wọ́n ti yanjú wọ́n ti wọná afárá àsàràtì fáwọn amòmìnì bàbá wa ń kọjá ń bẹ̀ ibẹ̀ lẹ́lòmíì ó ti padà já sínú náà ló fi jẹ́ pé tó o bá tí ì wọnú àlìjẹ́nà báyìí ọkọ̀ tí ì balẹ̀ kọ́ńtọ̀rọ̀ tó wá ń bẹ débi pé tẹ bá ń wo lẹ̀kùn àlìjẹ́nà báyìí ọlọ́wọ́n bó ni ọ yẹ dúró ẹnikẹ́ni tó bá ṣàbòsí fọmọlàkejì rẹ̀ láyé níbí ẹ gbọ́dọ̀ gbé ẹ̀tanú ara yín wọnú àlìjẹ́nà kóníkálukú dá padà ṣe é mọ̀ pé yóò ní agbára jọ náà ó ti ń wulẹ̀ kún àlìjẹ́nà báyìí lẹ́nìkan bá ní tọ̀ ó lù mí jìbìtì gbà tó ń bẹ láyé ọlọ́run ni ọya fún ní nǹkan rẹ̀ tó gbàgbà kò sí ní tó ń fi sàn ọya iṣẹ́ rẹ̀ ẹ̀yọ́ ẹ̀yọ́ fún un nígbà bá wá yọ ọsẹ eré rẹ bóyá àfù náà ló gbé ọwà àlejẹ náà wọn bá tún yọ tẹ́ẹ̀nì wọn bá ní ẹ̀dá wọn ẹ̀dá wọn yẹn padà sínú náà tó ti díẹ̀ nù ọ̀nà àlejẹ náà báyìí wọn lọ́wọ́ bá fi sọ pé wà á máa yóò sọ̀rọ̀ fún àníwò ya ó má èdè. ẹni tá a bá yẹ ìyà ọjọ́ náà fún fakọ́dẹ́rọ̀ hímọ̀ àti kẹta àjọ tọ́yàwó torí lómi ń bẹ nínú mùsùlùmí tí yóò wọ náná kó tó wà àlìjẹ́nà ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ torí pé iná ìṣẹ́jú kan iná ìṣẹ́jú kan ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún one thousand years ó ní ọjọ́ kan lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run bọ́lọ̀ bá ní ọyá fọ́sẹ̀ kan wá jáde nínú náà padà wà lìjẹ́ náà oúnjẹ ló bá yẹn seven thousand years mélòó lọ́dún tó lò láyé gan ló fi jẹ́ wípé ọlọ́mọdé àtọ́náwó ká tó wà àlìjẹ́nà ọlọ́run ọba fi ní ma yusraf anhu yawma idhin ẹni tá a bá yẹ ìyá aná fún níjọ́gbìndé alikiyama faqad rahima àti kẹ́ àti ṣàánú ẹ̀ onítọ̀hún gan lórí àánú gbà. kéèyàn wọ àlìjẹ́nà èrè tó ga jù nìyẹn kéèyàn ó lólè ayé tó bá rí dọ́gbìn dàlí kìyàmà kán wá ní ọ̀rọ̀ rẹ̀ já sí àlìjẹ́nà wàdálẹ́kalẹ̀ fáwọn eléyìí gan ni èrè alimubin èrè tó fojú hàn jùlọ wípé èèyàn jèrè ìyẹn lè rè gbogbo dáhùn pè lérè kìí ṣe rè èèyàn tajà kan ni ó jèrè kì í ṣèrè ọwọ́ èèyàn bá ń téèyàn ń wá láyé kì í ṣèrè èrè gangan ni kéèrò èèyàn ó já sálì jẹ́ náà wàdàlẹ̀ kalẹ̀ fọ́ọ̀. lọ́lọ́wọ́n bá fi sọ fún wa nínú alukur'ani tá kà fún wa àyà tá a kà fún wa lánàá ibi fa amma man utiya kitabahu bi yaminihi ọlọ́run ní kí ẹ ráwọn tó bá gba ìwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún fayakulu ha umqrahu. wọ́n máa fìwé wọn hàn yẹn káàkiri ni pé ẹ dákun ẹ bá mi ẹ bá ń wo tí ń bẹ́ ń bẹ́ torí pé kò sẹ́ni kankan tọ́kan rẹ̀ ó balẹ̀ wà lè rẹ pé ọ̀rọ̀ rẹ jásá lè jẹ́ náà wọ́n wà máa sọ pé ẹ̀yin ìyẹn ẹ dákun ẹ bá ń wò zọ̀nàntó hisabiya torí pé mi ti màmá dájú wípé ọjọ́ òní ó dá mi lójú wá fi ṣèṣirò mi ó mi náà fàwọn fi ṣàtẹ rọdíà bí ṣe ń sọ̀rọ̀ yẹn inú dẹ̀ra ni ó wà fi jannati na àlìyà àlìjánà tó ga ni ó jẹ tiẹ̀ kò tó fò á dáníyà àlìjánà gbogbo nǹkan téèyàn máa jẹ nínú àlìjánà èso àlìjánà èyàn ò ní nàgà kéèyàn ó tó ka ọlọ́run ọba dìsáyà àlìjánà lérí wípé gbogbo téèyàn ó ṣe ní àlìjánà kò ní mú wàhálà lọ́wọ́ gbogbo tá à ń ṣe nílé ayé tá à ń pè ní gbádùn kò sí kan tí ó mú wàhálà lọ́wọ́ bẹ́ẹ̀ bá lóun gbádùn nínú gbádùn rẹ̀ yẹn náà wàhálà wà ń bẹ ó fẹ́ jẹun tó dáa ó ṣe wàhálà oúnjẹ yẹn ó tó délẹ̀ wàhálà ń bẹ ń bẹ kó tó fọ àdáníyá gbogbo nǹkan téèyàn ó máa jẹ nínú àlìjẹ́nnà àwọn èso nínú àlìjẹ́nnà yóò sùn mọ́ ní pẹ́kípẹ́kí kulu washrabu àníyàn bima aslaftu fil ayyamil khaliya ṣùgbọ́n fa àmà wà àmà man utiya kitabahu bi shimali. wà àmà man utiya kitabahu bi shimali. ọlọ́ni ṣùgbọ́n àwọn tó bá yẹ pé ọwọ́ òsì làwọn fi gbàwé wọn níjọ́ náà kó ló ya laita ni. ní tí wọ́n máa sọ ni pé àwọn mọ̀ sórí ibú sí àwọn o làmú ó kìtàbíyà ìbámu da káwọn mọ̀ tiẹ̀ wáyé rí táwọn ò bá wáyé ni àwọn ò ní pàdé irú báyìí làmọ ó ta kìtàbíyá ìbámọ̀dá kán mọ́ fáwọn níwé yìí káwọn mọ́ gba ìwé yìí gan ìbá lóore fáwọn torí pé n ti bẹ nínú ìwé òní pé ọmọ náà ni ọ́ wàlámù adèrèmáà yóò wà máa sọ pé wàlámù adèrèmáà mi mà kébi tọrọ mi ò já sí rè yàlẹ tà á ka nẹtìl kọ́ọ̀díyà ọlọ́wọ́n ọba ní kò sì lè padà wáyé mọ́ owó tí mo ní kò wúlò ń bí lẹ́nu gbogbo òpò tí mo ní àṣẹ tí mo ní láyé ó kó tàjẹ́ bá mi láyé kò jẹ́ ń ṣe tọ́lọ́hún níbi tó ti ń sọ yẹn ọlọ́run ní ẹ̀yin mọ̀lẹ́kà kílẹ̀ ń wọ ẹgbà ẹ̀dẹ́ ṣẹkẹ́ṣẹkẹ́ tó ń mọ̀lẹ́ jẹ́ ẹ̀ẹ́mọ̀sọ́ ọlọ́run ní ẹ̀ mú ẹ̀dẹ́ ní ṣẹkẹ́ṣẹkẹ́ ẹ̀ jù sínú náà jẹ́ ẹ̀ẹ́mọ̀. ọlọ́run ọba ní ẹ̀dẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀wọ̀n àti ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ló fi jẹ́ pé ní èdè yorùbá tí wọ́n bá ní wọ́n fi ẹnìkan sẹ́wọ̀n kò sí ti ń jẹ́wọ̀n túbú òní yorùbá àmọ́ ẹ̀wọ̀n bíi ṣéènì ni wọ́n dè lẹ́wọ̀n túbú ni ilé tí wọ́n ń sọ èèyàn sí ṣùgbọ́n yorùbá òun ti lọ. Si ó ti lọ́nsìn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n là ń sọ ṣùgbọ́n túbú ni wọ́n máa ń sọ ẹni tó dáràn sí wọ́n wàá dé lẹ́wọ̀n nínú túbú ọlọ́wọ́n bá sọ pé kúdúwù fagulúhù ẹgbàmú fagulúhù ẹ̀dẹ́ ní sẹ́kẹ́sẹ́kẹ́ thumma lè jẹ́ hìmà sọ́ọ́lù ẹ lọ sọ́nà nínú náà jẹ́ hìmà sìlìsílà ìyẹn ni ẹ̀wọ̀n ẹ wá mú ẹ̀wọ̀n tó ṣe wípé tí ẹ bá fẹ́ wọn ẹ̀wọ̀n yẹn ẹ rí wípé ẹ̀wọ̀n yóò máa ní kíní róbóró báyìí èyí róbóróbó kọ̀ọ̀kan tí ó wọnú ara wọn yìí gúngùn rẹ̀ yóò sì tó ẹ̀gbọ̀n họ sẹ́fúntì ìyẹn dé wa wípé à mélòó ni gbogbo èèyàn gan ṣùgbọ́n sallallahu alayhi wa sallam. anábì ti sọ fún wa pé níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama gbogbo ẹni tó bá wọ àlìjẹ́nà ọlọ́run ó tún dá gbogbo ẹni tó bá wọ ná ọlọ́run ó tún dá ẹni tó bá wọ ná ọlọ́run ó tún dá ní dídá tí náà ò fi rí nǹkan jẹ torí pé bá a ṣe wà yìí ẹ̀dá yìí kéré fún iná ọlọ́mọ ṣe wà lọ́mọ náà anabi sallallahu alayhi wa sallam anabi ní èrìgì. erigi ọmọ náà kọ̀ọ̀kan yóò fẹ́ tó òkè Uhud èrìgì rẹ̀ báyìí yóò fẹ́ tó òkè Uhud kò sídìí tọ́lọ́run fi jẹ́ ó tó bẹ́ẹ̀ ni kí náà lè rí nǹkan jẹ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó ti darúgbó ẹnìkan ò ní gbárúgbó ara wa alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àdìsí tí wọ́n mú ṣùgbọ́n táwọn nàbí bá ń ṣàwàdà ànábì parọ́ kò sí bá nàbí ń ṣàwàdà kì í sí rọ́nú ọ̀rọ̀ rẹ̀ arábìnrin kan wá sílé ànábì sallallahu alayhi wa sallam arúgbó ni ànábì wa ànábì wa ń sọ fárábìnrin náà wípé arúgbó ò ní wà lè jẹun náà ànábì bá jáde nígbà ànábì jáde arábìnrin bá bú sẹ́kún ọba ń bá yàwó Aisha pítọ̀ bó wà ní báyìí ó mà lẹ́yìn ọ̀rúgbó ní wà lìjẹ́ náà ìgbà anábì padà wọlé ìyàwó Aisha wà ní ya Rasulullah nítorí sọ lẹ́ẹ̀kan ó pariwo ní wà lìjẹ́ náà anábì wà rẹ̀ rẹ̀ anábì ní à ẹnìkan kan ní gbárùgbó ara wọ àlìjẹ́ náà ni nínú sọ̀rọ̀ Bukhari wọ́n fi sábẹ́ àwàdà tánàbì máa ń ṣe ànábì fi ń sáwàdà ni ṣùgbọ́n òtọ́ ni pé ẹnìkan ò ní gbárùgbó ara wọ àlìjẹ́ náà ọba àwọ hundred years kó o tó fayé lẹ̀ ọlọ́run padà tún ọ dá ní ọ̀dọ́ kó o lè jàǹfààní ìgbádùn inú àlìjẹ́nà nítorí bá a ṣe wà láyé yìí náà ẹ rí wípé ọ̀dọ́ lèèyàn fi máa ń jẹ̀gbádùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàgbà bá ti dé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ò ní lè ṣe mọ́ bàbá ẹ̀rọ máa jẹran o bàbá ẹ̀jìnà sí bọ́ǹfìtà o. Baba, ẹ má máa sọ orí bẹ́ẹ̀dì orí ẹni ni ẹ máa sọ gbogbo ohun tó ń pè nígbàdùn bàbá àmọ̀ gbọ́ pé wọ́n lẹ́yìn tó ẹ̀sẹ̀ fẹ́ ọmọge kan ah, ẹ̀ sì ẹ̀ sànú ara yín ọ̀tọ̀ èyàn ò tí ì fa ayélẹ̀ náà gbogbo táwọn ń pè nígbàdùn tó bá tún tásìkò kan kò ní ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ó ní àlàálẹ̀ ìtàṣàbà báyà odò yàwó máa fàókùbìrọ̀hó bímọ fàálà ìmọ̀ṣẹ́bù àfáàyí ẹni àgbàlagbà ní ọ̀dọ́ kan wá rí fín ó sì mọ̀ pé tó ń bá ní kò ń táwọ́ sọ́dọ̀ yìí àbùkù ọkàn ṣùgbọ́n wá ń rántí ìgbà tó ń wà lọ́dọ̀ pé ah tẹ́gbẹ́gbà tó ń wà lọ́dọ̀ ni irú ẹ ṣùgbọ́n yà ó yà ó mọ̀ ó ní ìbámu ẹ̀dá kásìkò ọ̀dọ́ tó bá tún lè padà wá ni. فأخبره بما فعل المشيب فأخبره بما onítàsìkò ọ̀dọ́ bá tún lè padà wá ní òun ọba wá sọ fún un tí ogbó ń fojú òun rí òun náà ló wá di wípé ilé òun ò lè ṣe kò tí ì kú o láàfin mọ̀ wípé ọlọ́wọ́ ọba ọba elétò ni ló fi sọ pé ẹnìkan tó ní pé tẹ́yẹ̀ kan tí kẹ́nìkan bá lọ gbárúgbó wọlé táwọn kan gba ọ̀dọ́ wa àlìjẹ́nà ọ̀dọ́ wo ẹ̀ǹjọ́ ìgbádùn àlìjẹ́nà darúgbó lọ. ṣùgbọ́n láwọn ọba ọba elétò ni ọba onídéédé ni gbogbo wa láàrin ọjọ́ orí wa bákan náà ni ó rí. àwa àti bàbá wa táàjọ wà àlìjẹ́nà ọjọ́ orí wọ́jọ́ orí bákan náà ni. àwa àtàwọn ìyá wa táàjọ wà àlìjẹ́nà ọjọ́ wọ́jọ́ orí bákan náà ni. nínú ìdẹ̀ra tí ń àlìjẹ́nà ni ká lè gbádùn ìdẹ̀ra ọlọ́run má ṣe wá lọ́mọ ẹ̀ náà ọlọ́run ọba ni man yusrafu anhu yawma idhin faqad rahima. man yusrafu anhu yawma idhin faqad rahima. gbogbo ẹnikẹ́ni tá a bá yẹ ìyà ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ fún tá a tú gbogbo iṣẹ́ rẹ̀ wò tọrọ rẹ̀ ò wá já síná tọrọ rẹ̀ wá já sálì jẹ́ náà kódà ọ̀rọ̀ rẹ̀ ò já sí kọ́kọ́ wọ nẹ́nẹ́ kó tó wà lì náà faqad rahima àwọn ọlọ́mọ ti kẹ́ ẹ̀ ẹni tọ́rọ̀ rẹ̀ bá já sí yìí wadhalika al-fawzul mubin èyí lèrè tó fojú hàn jùlọ ọlọ́mọṣà ṣe ti wá bẹ́ẹ̀. wa in yamsaska Allahu fala kashifa lahu fala kashifa lahu وإن يمسسك بخير فهو على كل شيء قدير ọba ó ń ṣe lálàyé fún wa àwọn agbára rẹ̀ èyí tó yẹ ká mọ mọ́ ọlọ́run mímọ̀ àwọn agbára yìí mọ́ ọlọ́run yóò jẹ́ ká nífọ̀kànbalẹ̀ nínú wa àwọn àwọn agbára àwọn ìṣe ká mọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ọba ni wọ́n ń yam saskala bidurri ìrẹ́ ànábì tí nira kan bá gba ọ mú falẹ́ka ṣífàlàhù ìlàhù kò sẹ́ni tó lè mú ìnira yẹn lọ fún ọ àyàfọ́ ọlọ́run bí nira kan bá gbani mú àgùdọ̀ lérò pé ẹnìkan lè mú nira yẹn lọ àyàfọ́ ọlọ́run torí pé ọlọ́run ọba lọ́ba tó mọ ìpìlẹ̀ ló gbogbo nǹkan gbogbo nǹkan ló sí. Si ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà ẹlòmíín bẹ bó fẹsẹ̀ kọ lásán wọ́n ń ṣe ni gbogbo nǹkan wọ́n sàn ṣe ni orí ni ń fọ́ tó yẹ wá oògùn orí fífọ́ yóò ní wọ́n ṣe yóò wà lọ bẹ́ẹ̀ nìkan nìkan ni pé ah orí tí orí ń fọ́ yìí kì í sórí fọ́ lásán ẹ lọ wá màálù wá ah orí tí sì ń fọ́ táífọ́ọ̀dù ní ṣe o. tó yẹ kó lo oògùn tí ó gbádùn pẹ̀lú àánú tọ́lọ́ ṣùgbọ́n tí ó wà máa wá kiri tí ó sọnù ni ó máa wá kiri ìyẹn pọ̀ nínú ìṣesẹ́ àwa Yorùbá ọlọ́wọ́n bá ní iyam saskala bidorin tí ìnira kan bá gbá ìra ànábì mú falaka ṣìfàlàwò ìlà gbà nínú ẹ̀mí rẹ pé kò sẹ́ni tó lè mú ìnira yẹn lọ àyàfọ́ lọ́hùn wà ń yam sàṣekà bí xayẹrẹ bẹ́ẹ̀ sì ni tọ́lọ́hún bá fi oore kan jíǹkì rẹ̀ kó lè ṣe é gbàpọ́lọ́wọ́n ọba náà ló pe oore yẹn ní tiẹ̀ torí pọ́lọ́wọ́n ọba gbogbo nǹkan lọ́ba ó kápá lérí gbogbo nǹkan àyà yìí ó ní àlàyé àlàyé tó nínú ó náà ni wípé ìyàmsásùkàlà ọ̀bìdúró ìfàlàkàṣìfàlà ìlàwó bọ́lá ń bá fi ìnira kan gbá ni mú kò sẹ́ni tó lè mú ìnira yẹn lọ àfọlọ́hún eléyìí kò tako al-akhadhu bil asbab li anna al bil asbab la yunafi tawakkul ẹni tó rí ń fọ́ tí wọ́n lágbo kan bẹ́ẹ̀ téèyàn lè lò tọ́lọ́run sì máa ń lò sábàbí torí fọ́ fi máa ń lọ ọ wá ní mo ti gbọ́ yínú àyà yìí pé wàá yẹm sásùkàláwù bèdúrú fàlàkàṣífà ìlàwù pé àdúrà ló wọ́n máa ṣe kì í sì túmọ̀ ẹ̀ nìyẹn nítorí pé àlàkàtù bìl àsìbábì kéèyàn ó lo àwọn nǹkan tó jẹ́ sábàbí ìwòsàn nínú pé èèyàn gbára lọ́lọ́ náà ni torípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ò ní gbé àìsàn kan kalẹ̀ àyàfi kó fi ìwòsàn rẹ̀ tì í alimahu man alimahu wa jahilahu man jahila ẹni tó mọ̀ lọ́mọ ẹni tí ó sì mọ̀ mọ̀ òun ni ò mọ̀ islam kò tako kéèyàn ó lóògùn fún àìlera ara ẹni islam kò tako kéèyàn jẹ ewé ẹlòmíì máa ń pè é ìwọ ló ní màmá ewé ìwọ ló ní ọlọ́wọ̀n sọ bẹ́ẹ̀ ọlọ́wọ̀n sọ pé ká má jẹ ewé o ọlọ́wọ̀n ni a máa wà gbò àsìgbọ́ ìmánì nìyẹn torí pé ó dá ewé ah, èèyàn ṣe é jẹun máa pa ọ́ kọ́ wa máa bẹ lọ́wọ́ ọba adánibọ́ ni. oúnjẹ ara oúnjẹ àárọ̀ tó ẹ ní dáná oúnjẹ ní kẹjọba ọba ọba adánibọ́ni lọ́lọ́hún ọdọ̀sán ọba adánibọ́ni lọ́lọ́hún bọ́ ọba kú gan ó tún jìyà lọ́dọ̀ ọlọ́hún torí pọ́lọ́ wọn bá dá gbogbo àwọn nǹkan yẹn fún wa kó lè já nfààní wa bórí bá ń fọ́ ni akálàṣe a ò gbúdọ̀ nígbàgbọ́ wípé ń ta lò yẹn ló mú lọ bó bá wù ọ lọ a lò ó ní sábàbí bó bá sì wọ ọ lọ ó lè má lò àgbo tẹnìkan mu torí fífọ́ lọ ẹlòmíín sì mú kò lọ ọlọ́run dáwọn asbab fún wa fáǹfààní wa ká lè máa lò wọ́n fún ìwòsàn ara wa lókùrú ìgbà tí o bá ti ní tó jẹ́ haram tí o bá ti ní inú ẹlòmíín bẹ tẹ́ bá ti sọ̀rọ̀ tó jọ mọ́ ewé àbí egbò ṣíríkù náà ni gbogbo ọ̀rọ̀ tiẹ̀ tébúlẹ́ẹ̀tì kí náà fi ṣe tẹ́pílẹ́tì ìwé náà náà fi ṣe gbogbo ẹ̀ kódà níbi tí ìmọ̀ ọ̀làjú ìmọ̀ tó dé ní ìsìn gan ó tún fẹsẹ̀ rinlẹ̀ pé èyí tìbílẹ̀ ń gan fẹ́ fọkànbalẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ tẹ́pílẹ́tì tá kẹ́míkà tá n kó torí pé tó bá ti ṣiṣẹ́ tá a rán tán yóò tún ṣiṣẹ́ míì ló fi jẹ́ pé wà tó yẹ pé nǹkan kan ò tí ì ṣe ọ̀sàmọ̀dá tablet jẹ sàmọ̀dá jẹ ọ̀fẹ́ damage liver rẹ nìyẹn ẹ̀dọ̀ rẹ ń bàjẹ́ lọ nìyẹn nítorí pé kẹ́míkà kọ̀ọ̀kan ti ń bẹ́ńbi àwọn tó ń dà jẹun tó bá ti ṣiṣẹ́ tí ó ṣe tán yóò tún ṣe àwọn damages kan sára látara àdí eléyìí ká mọ̀ sí àyà yìí tú ká sì mọ̀ sí gbọ́ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga bọ́ bá fi ìnira kankan ni èyàn ó gbìyànjú ní gbìyànjú tọmọnìyàn lórí ìlànà ti halal àìsàn kan ní í ṣèyàn wọ́n ní béèyàn bá jẹ ewé báyìí béèyàn bá jẹ ewé báyìí béèyàn bá lò ó ọlọ́run á máa lò ó ní sábàbí kó mú àìsàn yìí lọ èyí ò túmọ̀ pé ò gbára lọ́lọ́run ara àgbára lọ́lọ́run náà lèyí tó ṣeun bẹ́ẹ̀ sì ni káwá lẹ́nìkan tó mọ̀ nípa ewé àtegbò yìí béèyàn wá lọ bá wípé orí báyìí ní fọ́ mi nǹkan báyìí ní ń ṣe mí tọ́wọ́ àṣẹ fún yàn tó gbowó lọ́wọ́ yẹn kò sí láì fi bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ torí pé n tó mọ̀ ló náà ṣe ìwọ ṣe é dán síbítù tó ń sanwó fún dókítà torí pọ̀pọ̀lọpọ̀ àṣìgbọ́ lẹ́ni báyà pé àfa kan báyà wà máa ń ṣe irú nǹkan báyà pé àfa ò jálàbí ni ah ṣe bí ẹ̀yọ́ lọ síbítù náà dókítà fún yàn lóògùn yóò tìrìtì rẹ̀ ewé báyìí ló mọ̀ àgùnmu báyìí ló mọ̀ nǹkan báyìí ló mọ̀ bóun bá ṣe fún ọ iye báyìí ló wọ́n gbà lọ́wọ́ rẹ̀ bọ́ọ̀ bá sì mọ̀ fúnra rẹ ìwọ náà lọ já bọ́ọ̀ bá sì mọ̀ tọ́ba ní yọ̀bọ̀ ṣe oní ọgbà owó lọ́wọ́ rẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lọ ṣẹ̀ríà èyàn sì àtàdáwí èyàn lè ṣe ìwòsàn fún yàn kéèyàn ó gbowó èyàn sì lè ṣe fún yàn lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan yóò tako ṣẹ̀ríà Islam èyí tó wá burú bẹ́ẹ̀ o náà ní kó wá jẹ́ pé ntọ́lọ́ ń ṣe léwọ̀ al asbabul muharrama àwọn asibaabu tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ọlọ́run ọba ò fi ìwòsàn wa síbi tó ṣe léèwọ̀ fún wa ọ̀pọ̀lọ́ ọlọ́run ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ àìjọpọ̀lọ́ kẹ́yàn wa máa rìn kiri ńgbà tó jorọ̀ afẹ́ ìwòlẹ̀ ṣe ń bẹ̀ à ń wọ́pọ̀lọ́ ni afẹ́ lò fún sẹ́kàn ni ọ̀pọ̀lọ́ haram ni àgùdọ̀ ló ntọ́lọ́n bá ti ṣe léèwọ̀ àgùdọ̀ fi ṣe wòsàn àmọ́ òun fẹ́ kí agbó kan ìtọ̀ màálù lòun fẹ́ fi kí agbó ọ̀hún kò sí tó burú bẹ́ẹ̀ òun fẹ́ kí òun fẹ́ ṣe àṣejẹ́ bàkan ẹ̀dọ̀ màálù lòun ó fi ṣe màálù gan jíjẹ ni tẹ́lẹ̀ aslam kì í ṣe wọ̀ akala ṣe kò gbúdọ̀ wá ní mọ́jẹ̀ gbogbo màálù tó bá ti kú fún rẹ̀ tó jókòó mbètè lagbóhùn èyàn ti dàrọ̀ mẹ́ta nìyẹn ìtọ́lọ́hún bá ti ṣe ní halal a lè lò fún ìwòsàn ara wa a lè lò fún jíjẹ fún àǹfààní ara wa àmọ́ ntọ́lọ́run bá ṣe léèwọ̀ à lè jẹ́ à sì lè fi ṣèwòsàn kọ́ídà yẹn lèyẹn gbúdọ̀ gbámú ṣùgbọ́n gbogbo tọ́lọ́run bá ti ṣe ní halal à lè fi ṣèwòsàn tí wọ́n bá mọ̀ ọ̀nà tí wọ́n fi ń ṣèwòsàn lọ́mọ pọ̀ mọ́ ẹlòmíì mọ́ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ owó tí ó yẹ ká máa ná lẹ́ni à ń ná nítorí pé a ti jìnnà sáwọn ìwòsàn tá a bá lẹ̀ ẹlòmíì ó náwó náwó náwó ó lè dẹ́kẹ́ bóyá ẹ̀yìnkùlé rẹ ló ti jẹ ewé òun láàrin ijọ́ méjì tó o bá ti lo ewé òun ó sì gbádùn lọ́wọ́ àmọ́ pààrọ̀ hospital mọ̀ kábẹ́rẹ́ bọ̀ lẹ́yìn kábẹ́rẹ́ bẹ́ẹ̀ sì ni láì ní náwó kankan ló fi jẹ́ pé àwọn ẹ̀yà wa níjọ́ òun wọ́n mọ bọ́ bá bímọ kò sóbìnrin tí èé mọ ewé ọmọ ó fẹ́ mọ́ sáwọn ẹ̀yà tí èé mọ wọ́n bá ti gbé ọbẹ̀ òní ah, ọmọ yìí ó lọ́rìn lọ́wọ́ ó fẹ́ ṣe bá ọ̀nà bó lẹ́ ṣe mọ̀ nígbà tó bá ti di jọ́ méjì ẹ̀ ṣe pọ́ ọmọ yẹn ti fẹ́ sick ẹnu bọ́ ṣe gbé lọ́wọ́ báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àti ìsìn mélòó ló mọ̀ mélòó ló mọ̀ ọmọ wọn ni ọmọ chloroquine so látara àdé eléyìí ẹ wá ajé kó kálukú padà lé ẹ tó bá sì tún láwọn àgbàlagbà tán sẹ́kù lérílẹ̀ ká tún lọ bá wọn ká tún bú ẹ̀kọ́ eyín lọ́dọ̀ wọn lókùrú ìgbà tí ìbá ti ṣe ń tọ́lọ́ ń ṣe léwọ̀ so látara àdé eléyìí ń tọ́lọ̀ wọn bọ̀ ọba ti ṣe léwọ̀ tó jẹ́ halal anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn àwọn kan wá gba islam nígbà tán gba islam tán ibà wa kọlù wọn ibà ń lágbára pọ̀ anabiwa ni tọ ibà tí wọ́n ń sẹ́yìn ibà yìí sallallahu alayhi wa sallam ọ̀dà níbi tá a máa ń kó àwọn rànkúnmí sọdakọ zaka ibi tán kó wọn sí káwọn arábìnrin kí gun wọn máa lọ bẹ tán bá ti wá débẹ̀ àwọn tán mójútó àwọn ràkúnmí òun ẹnìkan ìtọ̀ ràkúnmí àti àwọn wàrà rẹ̀ ẹ lọ dúró bẹ kẹ mọ mú ẹ gbádùn bọ́n ṣe lọ́nu nígbà débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí mú ìtọ̀ ràkúnmí wọ́n mu wàrà rẹ̀ láàrin ibi ijọ́ mélòó wọ́n bá lálàáfíà ara wọn bá yá làwọn àfáà sọ wípé gbogbo ẹran tó bá jẹ́ halal ìtọ̀ wọn halal náà ni màálù ìtọ̀ màálù halal ni ètò ewúrẹ́ halal náà ni èèyàn lè lò láti fi ṣàgbó halal gbogbo ẹran tá a bá ti ń jẹ ìtọ̀ wọn náà halal náà nítorí pé anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ṣùgbọ́n ìtọ̀ èèyàn kì í ṣe halal najis ẹ̀gbin kí nìdí tá a sọ pé gbìn ní torí pé jọ́tí lárúbáwò oko kan tọ̀ ọ́nu mọ́sálásí àrẹ́bí ní ẹ̀fọ́ mi fọ́dànù ẹ̀fọ́ mi fọ́dànù torí pé gbìn ní ọlọ́run èyí sì fi wòsàn wá síbi ìtọ́bàjẹ́ gbìn tí ìbá ṣèyún ni àbá nítọ̀ náà ló fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ìmọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ìgbarata àbí fìsànfìsàn gbogbo ilé haram ilé haram ilé ìṣirikù gbogbo ohun téèyàn ó bá mu kódà nínú Islam kéèyàn ó tó pe nǹkan kan ní haram èèyàn ó ṣọ́ra torí pé tí ò bá lọ jẹ́ haram téèyàn pè ní haram ọ̀ràn ni níwájú Ọlọ́run ẹni tí èsì mùṣírìkù ẹlẹ́bọ tó olùpẹ̀lẹ́ ẹlẹ́bọ ọ̀ràn ni níwájú Ọlọ́run arákùnrin kan jọ kan ó ní àfa kan wà ládùúgbò àwọn mùṣírìkù ni ó jẹ́ mo ní subhanallah mùṣírìkù ni ó jẹ́ kì í ṣe pé ọmọ ní mùṣírìkù ní ni yọ jẹ bóun ló ṣe mà ó lóun pé máa ń dáhùn àlejò lóhùn nítorí sọ di mùṣírìkù nù nítorí sọ lẹ́nu yẹn yà á lọ túbà lọ sọ́dọ̀ tó bá di bá fi bí ọ ọ̀ràn ni ẹ jẹ́ ká sọ ẹnu wa nínú ṣẹ̀ríà Islam ẹni tí kí ló dàn fẹ́ sọ wájú ọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká nímọ̀ dáadáa ká sì máa sọ ahọ́n wa ọlọ́run ọba ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lah. wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu. ọlọ́run ọba ni tí a bá gbá ìrẹ ànábì mú pẹ̀lú ìnira kan fala kashifa lahu illa hu kò sẹ́ni tó lè múnira yẹn lọ àfọlọ́hún bó o lo oògùn sí tá a bá ní òní lọ kò ní lọ bó o bá sì lo oògùn sí tó bá ṣe déédé pẹ̀lú fẹ́bẹ́ tiwa a sì ní ó kúrò mbẹ àwa náà la mú kúrò mbẹ ìgbà míì wàá mọ̀ ń bẹ nǹkan a sì máa ṣe yẹn o sì ní lóògùn yóò sì lọ ìyẹn fi yé wa pé gbogbo ẹ̀ náà lábẹ́ mọ̀ṣẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wà wàyí ìyá mi sàṣẹ kan bí káyé rẹ̀ bọ́lọ́run bá sì ní kórè kí wọ́n tọ́ sí ọ ọ̀dọ́ ọlọ́run ọ̀la. torí pé ọlọ́run ọba ọba tó ní kápá lérí gbogbo nǹkan pátápátá ni bí dáadáa kan bá tọ́ sí ọ láti pàṣẹ nìkan kò tó kéèyàn ó ṣe fáàrí torí pé wọ́n tọ́lọ́run ọba lò ní sábàbí bọ́lọ́run ọba lò ọ yóò lẹ́nu mí ẹni tó bá rí oore kan láti pàṣẹ nìkan tí ẹni tọ́lọ́run lò ní sábàbí yẹn tó wá ń ṣe fáàrí àwọn alájó jẹ́ báyìí àwọn alájó jẹ́ báyìí kò tí ì tó ní fáàrí ó yẹ kó mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ ń lò sábàbí dáadáa ó ní torí pé bí òun ọ yóò lo ẹlòmíì ó ti wà nú àkọọ́lẹ̀ pẹ́ nìyẹn ó jẹ bẹ́ẹ̀ bí ọba sì lówó yóò lo ẹlòmíì so látara àdé ilé gbogbo ẹni tọ́lọ́run bá lò ní sábàbí dáadáa fẹ́ nìkan òun ni kó mọ dúpẹ́ fọ́lọ́run pọ́lọ́ ń lò ní sábàbí dáadáa nítorí pé ẹlòmíì ń bẹ sábàbí aburú lọ́lọ́run ó lo òun ọlọ́mọ lò wá ní sábàbí aburú kẹ́lí mọ́ta ní kọ́kí ala rasulillah kí ni yàtọ̀ láàrin fífẹ́ lọ́mọge àti àdélébọ̀ kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì ìyàwó náà ni àwọn méjèèjì ń jẹ́ akáláṣe nínú ṣẹ̀ríà tí èèyàn bá fi ọlọ́mọge odidi ọjọ́ méje lèyìn ó fi sùn ọ̀dọ̀ rẹ̀ tó bá pè èèyàn níbi ìyàwó méjì ìyàwó kejì ó ṣe sùúrù ìjọ méje lèyìn ó lò lọ́dọ̀ ọlọ́mọge ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó ti lọ́kọ tẹ́lẹ̀ ìjọ mẹ́ta lèyìn ó lò ní ọ̀dọ̀ rẹ̀ so ti wà báyìí ẹnu ibi tí àtọ̀ wà náà nìyẹn bákan náà ẹni tí ó ń téèyàn ṣe dáadáa sí téèyàn fi sí ṣọ́ọ̀bù tó sì jẹ́ pé wá ń kó ìnira báyàn anabi sallallahu alayhi wa sallam ó la darara wala dirar kò sí ìnira nínú ẹ̀sìn kò sì sáàyè fún ká fara nira wa nínú sharia islam kájọjọ jẹun papọ̀ ó dàá pọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àjọ jẹun papọ̀ yóò mú jà lọ́wọ́ oníkálukú jẹ tiẹ̀ lọ́tọ̀ tẹ́ pé jíjẹ lọ́tọ̀ tán ni ó máa láàfíà wá torí bá ti di pé ẹ̀rí òkèlè tiẹ̀ ti pọ̀ jù kí ni ẹjọ́ oníkálukú jẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so tó bá yẹ pé ọmọ ìyá tá a láfẹ́ kó tún ṣe ìjọjọ wà ń sọ́ọ̀bù gan ó di pa àǹpadà ń fura síra ẹni láì dáa ọkàn wọ̀ balẹ̀ síra ẹni tí kò rọ́mọ bí táwọn sọ fún wípé àìsàn máa ń fa àìrọ́mọ bí ń gbà lọ hospital fún ìtọ́jú pé rárá pé wọ́n máa bẹ̀ lọ́nà ni pé òun fẹ́ ju ànábì Ibrahim alayhi salatu wa salam ní tá à ń sọ lẹ́ẹ̀kan náà nìyẹn àìtí ìgbàgbọ́ iye ẹ̀sìn náà ni kò sí nǹkan tó burú kéèyàn lọ tọ́jú ara èèyàn nítorí pé àìsàn tí ń bẹ lára èèyàn náà bí èèyàn lọ léwu ọlọ́run náà ni ó mú kúrò mbẹ́ẹ̀ ọlọ́run náà ló sì fún wa nígbà láàyè pé ká lo nǹkan òwòsàn fúnra ẹni lápòjúwe ń sìn àìsàn lè bí àbí kìí ṣàìsàn oògùn rẹ̀ kí lóògùn ẹ̀ oúnjẹ náà ni téèyàn bá ti jẹ oúnjẹ nísìn ó rí i pé ara rẹ̀ ó tún so èyí tó dáa jù fúnra ẹni bẹ́ẹ̀ kó lọ sí ilé ìwòsàn ìgbà míì wàá máa ń bẹ tẹ́ pé gbogbo test ni ó ti ṣe tí wọ́n sọ wípé àwọn ò mọ nǹkan kan ti ń ṣe pé ara rẹ̀ wọ̀ tí wọ́n sì ní bímọ tó bá ti wá dé level yẹn ká máa bẹ̀ lọ́hùn ká gbà fọlọ́hùn ká máa bẹ̀ lọ́hùn ṣùgbọ́n èèyàn ọkọ̀ ṣe gbìyànjú lọ́nà ti halal tó ti yé wa báyìí nǹkan tẹ̀sí sọ nìyẹn ewé tábà séèyàn lè fi kí àgbo ọ̀rọ̀ àwọn àfáà méjì ló wáyé lórí tábà pàápàá jùlọ nípa sìgá ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní sìgá pé makuru ní kátà kọ̀ ní pé kì í ṣe haram lẹ́ẹ̀fì máa ráwọn àfáà mi ti máa mu sìgá bẹ́ẹ̀ bá délẹ̀ lárúbáwá gan sìgá múmu ni mọ́kà gan sìgá ni àwọn yẹn máa mu sìgá dáadáa àwọn àfáà mi yìí sọ pé haram ni àwọn táwọn pè ní haram yẹn òun lọ̀rọ̀ wọn tẹ̀sùn wọn jù torí pé sìgá máa pààyàn kì í ṣe yọ pààyàn yóò mú ẹ̀mí èèyàn lọ ẹni mu sìgá para rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ń pe substance kan wọ́n ń pè ní nicotine poison ni ó ń bẹ níbi ewé tábà so táwọn ẹni tí bá ti mu sìgá ti ń fà ti ń fà ti ń fà kíní yẹn máa affect heart ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ njẹ́ ó pa náà nìyẹn ọlọ́ni wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ para yín inna Allaha rahima ọba aláàánú lọ́lọ́run anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹni tó bá para rẹ̀ pẹ̀lú nǹkan kan á gbé dìde pẹ̀lú tó fi para rẹ̀ yẹn náà níjọ́ gbé dàlẹ́ kìyàmá so tá a bá ti gba ọ̀rọ̀ àwọn àfa àti wọn ní haram òun ni sìgá mímu so ẹnu wípé smoke òun ló mú ẹni omi rẹ̀ gangan níbi ewé tábà òun haram náà ni ó jẹ so ti yẹ báyìí èyí tó lóore jù fún mùsùlùmí ni kéèyàn ó jìnnà sí bákan náà ìbéèrè ẹni tó ń kírun ó fẹ́ kírun olóko mẹ́rin ó yẹ kó sàtáyà níbi méjì aláwọ̀kọ́ kó sàtáyà tó fi kí ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti kí ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó ti dáràn kọ̀bùlé nìyẹn torí pé ó ti dírun kù ó ti dín àtáyà tó yẹ kó ṣe ó ti dín kù tó bá ti wá ṣe àtáyà níbi ẹlẹ́ẹ̀kẹrin kó tó sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó ti yé ní tí ó fi tánràn mo wá fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá wà lẹ́yìn ìmáàmù wọn máa ń ṣe mistake wọn bóyá ìmáàmù ń kírun fún wa sí ó yẹ kó jókòó níbi ẹlẹ́ẹ̀kejì wọn kọ̀ wá jókòó àìsè subhanallah subhanallah kọ̀ gbọ́ ó fi lo òkè ká tẹ̀lé náà tó bá ti lè lo òkè ká tẹ̀lé náà ẹlòmíọ̀ wà yarí òun ò ní tẹ̀lé ah, kó irun rẹ̀ ó bàjẹ́ ń tiẹ̀ bí Islam ti san tí ó fi tọ́ràn rẹ̀ tó bá ti lè nàró tí ò bá ti nàró tán tó bá rántí kó padà ṣùgbọ́n tó bá ti lè nàró tán gbogbo yín náà tẹ̀lé lọ tẹ́ bá kírun yẹn tán tó ti sàtáyà yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò tún wá jókòó yóò wá sálámà tó ti ṣèyún ó ti yanjú ní nìyẹn so kọ́lọ̀ kí kò ṣàánú wa. ẹ̀ṣẹ̀ bàbá lérí ọmọ. Uh, àkọ́kọ́ wala taziru waziratun wizra ukhra níjọ́ ògbéǹde alkiyama bí baba bó bá jẹ́ olùyapa àṣẹ ọlọ́run tọmọ jẹ́ olùsìn a nítorí èèyàn fìyàjọ mọ́ oníkálukú ó gbẹ̀san iṣẹ́ rí rẹ̀ uh, ìyàwó Firaun òun gbọ́ lọ́n gbọ́ ọkọ rẹ̀ sì gbọ́ lọ́n gbọ́ anabi nuhu òun ṣe tọ́lọ́hún ìyàwó rẹ̀ ṣe tọ́lọ́hún ọlọ́run ó dájọ́ oníkálukú fún lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ò ní fi ẹ̀ṣẹ̀ ẹnìkan bí ẹnìkan wò bó ti wùlẹ̀ ọmọ àmọ́ béèyàn bá jẹ́ ni dáadáa yẹn yóò mọ nílàpá lára àwọn ọmọ èèyàn pẹ̀lú àdúrà táwọn èèyàn máa ṣe fún un bẹ́ẹ̀ èèyàn jẹ́ ni dáadáa ń sìn ah, èèyàn dáadáa ni èèyàn dáadáa ni èèyàn dáadáa ni tán bá ara àwọn ọmọ rẹ̀ náà ojú dáadáa náà ni wọ́n mọ̀ sí sí wọn wọ́n mọ̀ fi wọ̀ wọ́n. nínú alukoran ní suratul kahaf ìgbà tí ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ khidir àti anabi musa alayhi salatu wa salam tí àwọn ọmọ òrukàn méjì nígbà tí khidir eh, wọ́n dé wọ́n kan wọ́n ní káwọn aráàlú àwọn aráàlú nǹkan fún wọn kán gbà wọn lálejò wọn gbà wọn lálejò gbàtà wọn fẹ́ máa lọ wá rí ilé kan tó ti ya lulẹ̀ wọ́n sì tún tún ilé wọn musa wa bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ah àwọn tí ò tún ṣe dáadáa fún wa ó tún wá tún bá wọn mọ irú ìyàwó ní tiẹ̀ ó wà nífa wà á mọ̀lì jìdáàrò ó ní kó rí ilé ilé ìgànná tá a tún mọ yẹn fàkánẹ̀lì gùlà mẹ́yìn ni yẹtì mẹ́yìn ni àwọn ọmọdé tí wọ́n jọ mọ òrukàn méjì àwọn ni wọ́n nílé òun filimadina nínú ìlú yìí wàkánà tahata u kanzunlahuma lábẹ́ ilé òun pẹpẹ ọrọ̀ kan bẹ́ẹ̀nbẹ́ owó kan bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n bá wọn rì mọ́ bẹ́ẹ̀ tí gànà yẹn bá ti lè yalulẹ̀ gbogbo èèyàn ni ó rí nǹkan yẹn ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé wàkánà àbúhùmá sọ̀lẹ̀hà bàbá wọn jẹ́nire ìjẹ́nire bàbá wọn ọ̀ràn kí ni o ọ̀ràn àwọn ọmọ yẹn bọ́ ọ bá sì jẹ́ ní ibùgbé ọmọ bàbá olórí ibú rẹ̀ so eyín eyín ríìlì eyín ríìlì dáadáa bọ́ ọ bá jẹ́ ní ire ìjẹ́ ní ire rẹ yẹn yóò ní làpá lára àwọn ọmọ tó bí ojú eyín náà làwọn èèyàn fi máa wọ̀ ẹ máa wọ àwọn àfáà àfáà ó máa ṣiṣẹ́ lórí kọ́mọ ọlọ́mọ wúlò wàbí táálí ọmọ dàáfáà náà wúlò lẹ́yìn rẹ̀ àfáà mi ọmọ rẹ̀ lè kọ́kọ́ máa ṣe wọ́nrawọ́nra kọ́mọ síríọ́sì gbíríbà tí ó bá yí ẹ bá gbà ah ọmọ tí lẹ́kọ̀ọ́ kiri jọ ní etí ṣe bí tọ́ọ̀gì gangan yóò bá dá la nítorí pé àníyàn tiẹ̀ náà dá lórí àwọn ọmọ ọlọ́mọ so eyín ò rí kò sí iyèméjì mẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ní ire ìjẹ́ ní ire èèyàn máa ń nílapa pàápàá jùlọ tó bá jẹ́ ní ire tí èsì ẹni ire ojú o téèyàn jẹ́ ní ire pẹ̀lú àníyàn dáadáa yóò nílapa lórí àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ ní ibi ìjẹ́ni ibi náà yóò nílapa nípa zikiru táwọn èèyàn ò fi máa ròyìn rẹ̀ aláwùmọ̀ ilá ọba tó ga lọ́lọ́run òbí mi wàá lè jẹ́ ní ibú kọ́lọ́run wàá fa ẹni rẹ yọ nínú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama wàlà tẹ́sírù wà zero tó wíṣírọ̀ kúrọ̀ iṣẹ́ tó ní kálukú bá ṣe lọ́lọ́run ò fi ṣe kí ni o yóò fi ṣèdájọ́ rẹ̀ wallahu na ìbéèrè bàbá lórí ọmọ tó mọ kí tó sì tó sì mọ̀wé tí kì í sànù bàbá tí bàbá sì sọ pé ọ̀sánù mi àwọn ò láàánú lójú ń tà wọn ọlọ́run kó sànù wa ọlọ́run kó dúró tì wá àkọ́kọ́ ipò òbí ó tóbi púpọ̀ gbogbo nǹkan téèyàn bá jẹ́ èèyàn gbúdọ̀ rẹ̀rẹ̀ èèyàn fáwọn òbí tó bí yàn èèyàn gbúdọ̀ pọ̀ wọn lé èèyàn gbúdọ̀ láàánú wọn èèyàn gbúdọ̀ máa kẹ́ wọn èèyàn gbúdọ̀ máa ṣàánú wọn gbogbo ẹ̀kọ́ téèyàn bá mọ̀ láyé béèyàn bá ti wà pẹ̀lú ibi èèyàn kéèyàn gbà péèyàn jẹ́ nǹkankan èèyàn gbúdọ̀ gbó wọn lẹ́nu nítorí pé gbogbo téèyàn ń ṣe nínú ẹ̀sìn téèyàn bá rí yọ́nú àwọn òbí èèyàn ọlọ́run nígbà o so irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ó gbúdọ̀ yẹra rẹ̀ o ó sì yí ṣe sí yẹn padà so kí ọlọ́run bá kí ọ láti rẹ̀ kí ó tún gbogbo wa ṣe ọ̀gá hirbaa làwọn lọ́rùbá ń pè àwọn ẹranko kan wà táwọn àfáà ya pẹ̀lú lérí ẹ̀ ṣé halal ni àbí haram ṣé a lè jẹ àbá a lè jẹ àwọn ẹranko kan bẹ táwọn àfáà ya pẹ̀lú lérí ẹ̀ tó sì jẹ́ pé èyí tó lálàáfíà ni pé halal ni bí gbèsè rí òun àwọn àfáà ya pẹ̀lú pọ̀ lérí ẹ̀ ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní alẹ́tọ̀ sí kájẹ̀gbẹ̀ imam shafi imam ahmad bin hanbal àwọn ní kò lẹ́tọ̀ọ́ ká jẹ̀gbìn lọ́dọ̀ àmàlìkíyà làwọn yìí sọ pé ah, ìgbín kò sí láì fi bẹ́ẹ̀ nǹkan tá a lè jẹ ni so irú ọ̀gá ń sìn nínú àwọn ẹranko tí àwọn àfa tọrọ pọ̀ lérí ẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn mo ṣe ń sọ̀rọ̀ mi ò lè sọ kankan lérí ẹ̀ so inshàlá o tí tẹ̀síìrì bá ń tẹ̀síwájú màá lè sọ ìdájọ́ lórí ọ̀gá ṣé nǹkan tó jẹ́ halal ni àbí kì í ṣe halal wallahu alam naam. Ah, ah, tó ń hàn tú ah, alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ń hàn hàn tú kọ́lọ́wọ́n bá kọ́ láti obìnrin kó ṣàánú wa hàn tú ọ̀rọ̀ méjì ló wáyé lérí ẹ̀ lọ́dọ̀ àwọn àfa ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní jaiz tí wọ́n ló lẹ́tọ̀ pẹ̀lú àwọn conditions tá à ń fi sí ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní layajus pé kò lẹ́tọ̀ àwọn àfa tí wọ́n ní jaiz tí wọ́n ló lẹ́tọ̀ wọ́n ní ọ̀kan nínú àwọn sọ̀hábà abdullahi bin Mas'ud ó hàn áyà Qur'an sínú àwo ó sì fọ́ fẹ́nìkan kó mu pé a rí ní tó jọba yẹn ìgbé wàbí táàlì ẹni tó bá wá fẹ́ ṣerú nǹkan báyẹn kò gbúdọ̀ pa nǹkan míì mọ́ àyà kùránì nìkan òun náà ni ó hàn síbẹ̀ kò sí pé yóò kò sí pé yóò la àti mi kàn síbẹ̀ kò sí pé yóò yóò fẹ́ mímù lójú kò sí pé yóò bó wàhálà àti bẹ́ẹ̀ ṣe hàn tútù ò ní léyìn ònú. No? torí pé átìmí ó ti ní wíwọ̀n ó ní ti ń bẹ nínú átìmí ìjọba nìkan sọ mo ah ọgbà ẹ̀ náà la kọ́ mọ́kẹ́ ó ti ní átìmí ti ní búbùn mímu lójú ó ti ní ó ti ní tùmọ̀ so àwọn abala kejì inú àwọn àfa àwọn oníláyà jùs wọ́n torí pé ara nàbí sallallahu alaihi wasallam ò ṣe rí tó wọn ka Qur'an fún wòsàn bẹ́ẹ̀ni kan bá ní lójú ayé anabi sallallahu alayhi wa sallam ọmọ kan ṣe wọ́nra wọ́nra ìyá rẹ̀ bá gbé wá bá anabi sallallahu alayhi wa sallam anabi ti orí ọmọ mú anabi tó tọ́ síbẹ̀ anabi káyà kúránì sí ara rẹ̀ sì yá sọ àwọn afáà ní ìyẹn ní ìyún ní ká kọ́ kó yé wa dáadáa ju torí pé ntú yorùbá kì í sábà wá sánpọ́n náà báwọn kì í sábà bá bá jẹ́ pé sápánà gan kò ní jọ àwọn èèyàn lójú sábà ni pé ẹ̀ẹ́n káfí fún káfí làásì òkú lérò jà ni káfí làásán náà yóò ní káfí kò ní jọ lójú kò ní gàrí inú ni kò ní àgà kò ní jọ lójú nítorí pé ìmọ̀ọ́nì wá sí lẹ́lẹ̀ yorùbá èyí ò ni káfá mi ò di nǹkan mi kì í ṣe pé ìkẹ́kẹ́ wà bẹ́ẹ̀ ọkàn sáà di fún torí pé ìmọ̀ọ́nì rẹ̀ ó rọ̀ mọ́ nǹkan yẹn ká ní ìmọ̀ọ́nì èyí tó tọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ ọ̀rọ̀ táwọn àfáà kejì sọ yẹn ló tẹ̀sùn wọn ká kẹ́kọ̀ọ́ nípa àwọn àrùkíyà ṣẹ̀ríyà ó ń bẹ nínú súnà anabi sallallahu alayhi wa sallam ó jí lóru ní iṣẹ́ wọ́nrawọ́nra ó ti láwọn àdúrà tánàbí máa ń ṣe dùá ó dẹ̀ já dùá tó ṣe pé tó sì téèyàn bá sì ṣe tí sì máa rí bẹ́ẹ̀ àmọ́ ẹlòmíì kọlù bá ṣe rúkìá fún tí ó sì lálàáfíà so eyín ò ní kí á mọ̀ kí á sì mójútó ìyẹn nìkan tó bá súnà ànábi sallallahu alayhi wa sallam tó bá wọn ìmọ̀ di Qur'an máa fi àpò káàkiri láyà jù kò lẹ́tọ̀ fáwọn ìdí tó pọ̀ ó lè di arakọ wọnú tọ́lẹ́tì ó ń bẹ pẹ̀lú rẹ̀ ó mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó mú wọnú tọ́lẹ́tì ẹlòmíì tí wọ́n á ń bẹ pé ìmọ̀ọ́nì rẹ̀ bí bá ń travel tó bá gbàgbé ó ti dé inú ọkọ̀ èrò kan ló kù ọ̀ràn tí pé òun ò mú kinní lọ́wọ́ yóò padà wálé torí bó ti gbà yí pé bóun bá lè lọ tóun ò mú nǹkan yẹn lọ́wọ́ òun fẹ̀mí ara òun bọ́bá wa lọ bófin nǹkan yẹn sápò wa ṣẹlẹ̀ nǹkan kan wàá ṣe ta ni ọkọ̀ fọpẹ́ fún jàmá tíra òun ni yóò ní ah ni a máa ṣe bá wọnú ló ṣe bí nǹkan kan bá ṣẹlẹ̀ bọ́lọ̀ bá là ń bẹ̀ ọlọ́run ní so látara àdélé ọ̀rọ̀ àwọn àfọ òyapa lórí èèyàn kò lẹ́tọ̀ ara bó ti wulẹ̀ ọmọ ṣùgbọ́n lórí yàntún àwọn àfọ àní pé tó bá lè jẹ́ pé ó wá pàrọ̀ǹgídá pé kó hàn fún yàn kó sì jẹ́ òdo àyà kùránì nìkan tí ò ní ní gàrí inú tí ò ní ní átìmí inú tí ò ní tí ò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọkọlọ ká sì jìnnà sí orúkọ àlìjànú ká jìnnà sí orúkọ àlìjànú nítorí pé àwọn èèyàn ń wá agbára orúkọ àlìjànú àdánwò tó pọ̀ wà ń bẹ ká jìnnà sí orúkọ ọlọ́run mélòó la ti pè orúkọ ọlọ́run mélòó la ti fà tó bá yẹ kó orúkọ àlìjànú la máa pè sọkọ́ lọ́wọ́ bá kí o sọ wà ń bẹ wallahu alam. naam ẹ tó wẹ̀ jánábà tó wẹ̀ tó fi wẹ̀ jánábà ń sọ tún lè fara kan ó tún lè fi nura <laughs> kò sí láì fi ń bẹ́ẹ̀ kódà ẹnìkan máa béèrè béèrè pé ṣé ẹni tó súnmọ́ ìyàwó ẹ̀ aṣọ téèyàn wọ̀ téèyàn fi súnmọ́ ìyàwó ṣé èèyàn tún lè fi kásùn bá àbírùgbà téèyàn bá tó fọ̀ èèyàn lè fi kásùn bá ó ní ẹni torí pé ooru ara ìgbà tó ń súnmọ́ obìnrin ó ti wà ń bẹ̀ akálàṣe tí nǹkan ọkùnrin bá dà sásọ òun ó sinú ó lọ fi kírun kódà ìyàwó Aisha radiyallahu anha ó lè òun mọ ránàbí tánàbí ò fẹ́ kírun gbà mí níbi aṣọ rẹ̀ wọ́n mọ̀ bá fọwọ́ ti ipa nǹkan ọmọkùnrin tó ti gbẹ báyìí wọ́n bá fọwọ́ ti ànábì ó sì lọ kírun so látara àdéhélé gbogbo kí nìyẹn lẹ́kọ̀ọ́ so tówó ẹ̀yìn èèyàn lè fi nura so ti yé èèyàn lè fi nura lókùrúgbà tí ti wẹ ti hada wallahu kò bá àwẹ̀ jẹ́ kò bá bá àwọn àfáà pé àwọn orúkọ síbi ọ̀nà mẹ́ta àwọn orúkọ kan ń bẹ haram ni èèyàn gbọ́dọ̀ jẹ àwọn orúkọ kan ń bẹ àwọn àfáà ní ó dáa kéèyàn ó má jẹ ṣùgbọ́n kì í ṣe haramu ẹni tó bá ti jẹ kò ṣe yí ẹ má lọ yí okò padà ṣùgbọ́n bígbà téèyàn fẹ́ mọ exonerate ara èèyàn ó fẹ́ nínú ẹ̀sìn ní tọ́ba kura rẹ ní muhyiddin ẹni tí ń yí ẹ̀sìn ṣé wọ́n ló yí ẹ̀sìn ni ẹ̀sìn ní ń yè wá so àwọn afáàmọ́ sọ̀ra fún yìí ṣùgbọ́n ẹni tí bá ti ń jẹ bẹ́ẹ̀ àlẹ́ ni ó yí okọ̀ ń pa pé kì í ṣe okọ̀ haram so àwọn afáàná kan afáwà Sheikh Nasiruddin Albani rahimahullah ọba tó ga lọ́lọ́run okọ̀ wọn náà fọ́ọ̀lù síbẹ̀ so nínú àwọn tí sì ń sọ̀rọ̀ òun náà ni sheikh nasiruddin al-albani so wọn ò sì torí ẹ̀ okun ò sì yí padà ọ̀rọ̀ wọn sì le lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gba káwọn yẹn pé sheikh nasir sheikh nasir tó bá tó kọ́ ọkọ wọn nasiruddin al-albani so ẹni tí bá ti ń jẹ bẹ́ẹ̀ àlè mọ́ àá sọ pé o ti gbọ́ wá sí wà lóyún kọ̀ rẹ padà ṣùgbọ́n àwọn afáàkàn fún wa lára pé kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé ó kọ téèyàn fi ń pọ́n re èèyàn pé èèyàn gbẹ́sìn ga àbí kankan so ntọ́ wà ń bẹ̀ nìyẹn kì í ṣe pé ẹni tó bá ti jẹ káwá sọ pé kó lọ yí ọkọ yẹn padà ṣùgbọ́n àwọn ọkọ kan bẹ téèyàn bá jẹ tí wọ́n ò ní kó lọ yí padà o bí kéèyàn máa jẹ Abdul Shamsi ẹrú oòrùn yí padà jẹ kọ mi èèyàn haram ni so ti yọ abáyé wallahu alam kan sọnù tí wọ́n wá ní kan lọ́dọ̀ babaláwo kan kó lọ yẹ̀ wò pé ta lẹni tó gbé nǹkan yẹn ta lẹni tí ò mú Ah, kọ́lọ̀ wọlá tóbi rẹ̀ kó ṣàánú wa ọ̀nà méjì ló pín sí nínú ìmọ̀ nínú ẹ̀kọ́ àwọn ènìyàn kan wà tó ṣe wípé pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n kọ́ gbogbo abá ṣe wà ń bí nsìn bí nǹkan kan bá sọnù lórí ìjẹ́ kí n sọ ilé ìmọ̀ láǹfààní àti wà ní dáwọ́rà kan bíi sẹ́mínà kan àwọn tó ń ṣe sẹ́mínà yẹn ó di oṣù kálá ló ń bẹ̀ àwọn lecturer Islamic University ní Madina ni ṣé ẹ̀sìn mọ̀ pọ́ ọmọ Nàìjíríà kọ́lọ̀ nǹkan ṣàánú wa ìwé tí wọ́n wá tíra tán kó wá tán fẹ́ há fún gbogbo wa àwa bíi fifteen la wà nù kíláàsì ṣé ẹ mọ̀ wípé tíra fifteen tá a bá kó wá nù kíláàsì ó yẹ kó kárí gbogbo wa bá ti wá kó fifteen wá wọ́n wá ń pín wọ́n ń pín kò bá pé. lábàá yẹn wá ní pé kẹ́nìkan jáde o ó ní ọwá bẹ̀rẹ̀ sí sí wáàsí ni wọ́n á bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run tẹ́kọ̀ lọ́wọ́ akíní kankan ìgbé nǹkan kan náà ni èèyàn ẹnìkan ṣe lè mú méjì pé ní wáyé pọ́ńtò ọ̀tọ̀ ni ní ìsìn á sọ pé ó yàtọ̀ síra wọn pé nǹkan ìdí same thing náà gbogbo ẹ̀ ọ̀dàn lójú pé fifteen lòun kó wa ó ṣàṣe wá àṣìṣe wá àṣìṣe ẹni ẹ̀ tó bá mú wa kó mú wa bí tó bá tún filẹ̀ òun tó fún lẹ́bùn ó wá ṣe ọwọ́ anigẹ́rẹ́ kan mọ́ jáde bó ṣe dúró onígbogbo wa ká mọ̀ wò wàláì bó sì sì lọ bẹ́ẹ̀ nìyẹn ní antasarik directly ló sì lọ bá ó sì ní kó dìde bó ṣe tú bí dẹ́sìkì tó wà ń bẹ ó sì mú tíra ẹ̀ olóòlò irú ẹni yẹn kì í ṣe pọ̀ kankan ló bẹ̀ psychologically ó ti study gbogbo wa ti ń ṣe wáàsí yẹn ó ń study ojú gbogbo àwa tá ń bẹ̀ yẹn irú èyí ò mọ̀ ń bẹ bóyá nìkan jí nǹkan kan ní ìsìnkú yáyá ẹja lọ́dọ̀ ẹni báyìí tẹ́ni ẹ bá ti wọ̀n ìwọ yìí rà ìwọ lọ́mọ kan psychologically yóò dẹ̀ fẹ́ súnmọ́ pẹ́ni yẹn ló mu ìyẹn kò sí láì bẹ àmọ́ àwọn ìlànà míì máa ń bẹ tó ṣe wípé at end of the day ẹni tí ò mú nǹkan lẹ́wàá lọ sọ wípé àáfàá kanjọ́ kan wọ́n jí nǹkan kan ládùúgbò wọn gan ní kan sọ pé ẹja nígbà wọn wà á ṣe orí ìmọ̀ọ́mù lọ́ba yí lé pé ìmọ̀ọ́mù náà kílẹ̀ à ń sọ iṣẹ́ mi ni àwọn èèyàn tán lọ́gán náà gbà pé kò lè jẹ́ ìmọ̀ọ́mù ẹni wàá ní pé ntí ntáwọn yẹ̀wò tó gbé jáde nù wọn yà ní ẹ ṣeun àmọ́ ẹ lọlé àwọn àpò so gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyẹn ẹ jẹ́ ká jìnnà sí so ti yọ abáyé ẹ jẹ́ ká jìnnà sí so kọ́lọ́ wọn la tó rẹ̀ kí kó ṣàánú wa ẹlòmíín bẹ́ẹ̀ ń wò ní wọn kọ́kọ́ dá ìbọn kọjá tó bá yẹ pé wọ́n ní ẹ dábàá kọjá gbogbo eléyìí o kò bá lànà ṣẹ̀ríà islam mu so ti wà báyìí kọ́lọ́n kí o ṣàánú subhanakallah wa alhamdulilayi ṣáàdùn aláìláìlá tó sọ̀rọ̀